dákun ẹ gbà o sinimá tó lè tó mi gbòòrò títìtì sinimá tó káwọn àgbààgbà lọ́gbọ́n làkàyè gidi ni ọmọdé ẹ bá mi wò ó àgbààgbà lu ẹ bá àgbàlagbà mọ fojú dé ọmọdé o ẹ ṣọ́ra ọkùnrin mọ fojú di ìyàwó rẹ o sọ́ra ọkọ dákun mọ́fojú daya tó fẹ́ sílé ó léwu tẹnumọ́ tí gbogbo ayé retí ni ó ti milẹ̀ bí ọ̀wàrà òjò gbogbo ayé ẹ dákun ẹjẹ́ àjọ kọ́gbọ́n ẹjẹ́ àjọ lóye nínú sinimá tó lágbára bí oyin. Oh, ó tún dé ayé ẹ dákun o sinimá tó lè tó mi gbòòrò títìtì. ó ó tún dé o àfojúdi sinimá tó lè tó dùn o ó tún dé o ayé ẹ dákun o sinimá tó le tó mì gbòòrò títìtì sinimá tó káwọn àgbààgbà lọ́gbọ́n làkàyè gidi àfojú. kọ́kúndínlọ́wọ́ lẹ́bù lẹ́bù. okun rẹ̀ lẹ́sàn-án tán. ogun ti pa ah. ogun mu ogun lẹlẹ ta ọkùnrin ogun hmm. nílẹ̀. ogun máa pa ogun máa pa ogun máa pa ogun máa pa ogun ah! mu ogun mu. òtẹ́rẹ́rẹ́ odò ayé kún. ẹ̀yin kábíyèsí o ah. sọ́jà ọlẹ́nu ni kò yà mí lẹ́nu o. bí o bá ti yà ọ́ lẹ́nu. torí mo tó ọba mo tó léèyàn tó lè wẹ̀dọ̀ ayé hmm. láwẹ̀já kí ló dé tẹ̀ ń yọ sí mi lábàdì. lọ́rí àlátọ̀ látọ̀ fi tajíhun ọ̀rí àbọ̀ rí tó o bá fẹ́ kó wá sí ìmúṣẹ ẹ̀tọ́ wa ọ̀ fún wa wò mí wò ńgbà tó wà ń pè bí àwa la dúró tì ọ́ tá a jẹ́ ó ṣeé ṣe ìgbà oyin tó o gbé awẹ́ ní ṣé bá a rí gbà táǹbẹ̀ tá a jẹ́ ó gbé ọba ajá kìíní àná sì rèé èyí tó jẹ ó fi tiwa ṣe ẹ̀tọ́ wa ní múlé wa lọ́wọ́ bí ìwọ bá ti wá fi tiwa ṣe èyí tó rí lójú àláyé ò ní í ṣe àmọ́ bọ́ bá kọ̀ èyí tó rí yóò wá sí ìmúṣẹ. Ah, èmi ọmọ kúere èmi ayé ẹ̀fọn ikú erin àdàbí ilé ayé ẹ̀fọn àdàbí òkè. Adéṣẹ́wà ẹ̀ṣọ́ mi. ẹ kó fún wa ẹ rọra o ẹ rọra o ẹjọ́ bá yín gbé ẹ dákun ah, ẹ dákun. tẹ̀lé màá mi ṣèbó níbi tẹ́ ń lọ tẹ́lẹ̀ má ṣe yọnu ìyá wa ẹ ṣe. bàbá ẹ̀ jẹ́ bá ń gbé délé bàbá jẹ́ ní lọ. Thank you máa mi rè. ìyá mi ìyá mi. Ah, ah, ẹ ṣe wo ẹ ṣe wo ẹ ṣe wo ẹ ṣe wo ebi ọ̀fẹ́ bí alẹ́ pọ̀ nípa yín o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo mọ̀ lóore o ẹ ṣe wo ẹ ṣe wo ìyá o. Ah, ọlọ́run ò fífẹ́ ọlọ́run ò fífẹ́. ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ ọ sọ ní àyìn ìfẹ́ kí kábíyèsí ò gbọ́ nínú ìyẹ̀wò ni mo ṣe mú ọ wá sí gbàgede o adéṣẹwà ṣó mọ̀ wípé àwọn àgbà bọ̀ wọ́n ní sẹ́rànsẹ́ràn ó lẹ́ni tí sẹ́ràn fún àà dákun wọ́n parọ́ fún mi o adéṣẹwà ṣé o rí ọkùnrin pè ọ́ ni àbí wọn ló ń fa àwọn ọkùnrin ṣe fáàrí torí pé ìwọ náà ó ti dàgbà ó ti tẹ́ ni ọkùnrin ó sì ti yẹ kó o mọ́kùnrin wá fún aláàfin pé kábíyèsí olórí pé ẹni ẹjọ́ ń ṣe wọléwọ̀de rèé o. ìyá mi adéṣèwà. kì í ṣe pé ìrọ́kùnrin tèmi àmọ́ ṣe bẹ́yìn lè rí báyìí hmm, owó bẹ́ẹ̀ ṣe dáa àwọ̀ yín tutù èmi náà fọlá yín tọrọ ó mú ṣe ní ṣe sùúrù kí n lè bá rẹ̀ tó dáa. Ah. Hmm, adéṣèwà ṣọ wàá mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ń kálukú ti yan orí kádàrá ò dọ́gba tó bá wá sọ pé wá dìgbà tí wọ́n bá wá rí ẹni tó bá lọ́lá bíi ti kábíyèsí báyìí lóòótọ́ ṣẹ̀ṣẹ̀ wá dé orí ó ṣeé ṣe kó o mọ̀ èèyàn rú ẹ̀ tó bá jẹ́ pé wọ́n bẹ èèyàn tó ṣe yí pé kò ní í fìyà jí ọ́ adéṣẹ̀wà ìwọ náà lọ ṣèyàwó lẹ́ẹ̀dẹ̀ ẹni náà dákun ọkọ mi. ó dà ìyá mi mo ti gbọ́n tẹ́ ń ṣàtúnṣe lórí. adéṣẹ̀wà bíi arẹwà ọba <laughs> mo jẹ́rìí ọmọ tí mo bí ọ̀yá torí bàbá rọra dọ́gbọ́n àwọn obìnrin ní bàbá sọ̀rọ̀ wá ń bí kábíyèsí ọmọ tẹ́tì ni. mo fẹ́ gbafẹ́ díẹ̀. ó dà. <laughs> ẹ ǹlẹ́ o oníbàárà ẹ kú ìjókòó eléyìí tí mo gbé wá yìí ta ni ó sanwó. bóyá ṣe mọ̀ sí báyìí gan-an èyí tá a mú lánàá ta ló sanwó rẹ̀ ọmọkùnrin yìí ọba sì ti má sọ̀rọ̀ aláàmọ̀ ọ̀sẹ̀ ni à èyí ọmọ aláàmọ̀ ọ̀sẹ̀wó èyí ọmọ ìjẹta ọ̀sẹ̀wó èèyàn náà ní máa ń sanwó rẹ̀ kò síjọ́ tó wáyà yìí tó rówó sẹ̀. ìdákùn sí alábí ọ̀fọ̀ lówó ẹ̀mú tá a mú lánàá. bẹ́ẹ̀ni sí àwọn alábí ọ̀sẹ̀wó kankan kò sanwó. èso ìṣìrẹ́ lèyí tó mú yìí àpò mẹ́ta ni o. yẹlẹmu fọkànbalẹ̀ àsàn ọkà tó kù mi. ó ṣeun bàbá ọkọ mi kò ní ìbàjẹ́ fún ọ. sáà lè rí tó ìhà márùn àbí mẹ́fà sí. ọ a ti ń ṣe gbé fọgọrùn ń fún yín. ká tó kú mi a sanwó gbogbo ẹ àti ètò òun jẹ ẹ lẹ. ẹ sá sanwó mi tèmi. a fún ọ lówó ẹmu jáde rákúndá gbọdọ. Hmm, pẹ̀lú ọlọ́mọkọ́ lé ẹmu wọ́n rọnà wọ́n kó aṣọ náà ṣe ọlọ́run ní gbogbo ẹ̀ náà wọ́n mọ̀ ọ́n rà á fún sí ọ. Mm. Hello. Hello, ya. Hello, ọkọ mi. Ẹ ẹ ẹ rájí. Dákun bá rájí. Rájí. Hmm, Ó rí ta ní. Mo ti kiri gbogbo àbà látò ọwọ́ mo ti ń rogi káàkiri ní rẹ rà lọ́wọ́ mi. wọn náà sọnà pé n ti ń tà àìgbé lẹ́nà ń rẹ́gì àmọ́ wo ojú ní rojú sàánú sọ̀rọ̀ ọjà tí ń tà yìí òun náà lọ́jà tí ń ṣẹ̀ṣẹ̀ tà lónìí kò tí ì sówó kankan lọ́wọ́ mi ó yẹ kó padà wá lọ́jọ́ rọ̀. ẹ̀sùn mọ̀ wo hmm. látò ìdí ìjẹ nǹkan kan. Hmm ìtì jẹ nǹkan kan ló sì pa mí. Hmm, hmm, kò sí nǹkan kan. àbí ṣé mo rí bí àpò kan kémi àti ìyá mi tiẹ̀ fi jẹ nínú ilé. inú ìmọ̀ọ́sẹ̀ lẹ́ẹ̀kan ni ìgbà ti fún ọ káwọn bẹ ni lórí ọjà tí kọ́kọ́ tà náà ní. pẹ̀lẹ́ elédò ọ̀sánù rẹ padà wá lọ́wọ́ ní ìrọ̀lẹ́ ọgbọ́. Ah, ẹ ẹ ọwọ́ níbi. ọjọ́ wá. bàtà rọ àbùkù ẹ̀ṣẹ̀ dákun èlé lọ́fẹ́ ta yìí gan èló lọ bẹ́ẹ̀ tà. ẹ bá tiẹ̀ fún mi ní àpò méjì àbọ̀ kí ló dé dákun ẹ fọ ní àpò méjì ẹ máa gbọ́ o kìí ṣe pé kò sówó tí ń fọ lápò mi àyìn àmọ́ ọba ń gbégi ńlọba ń fún yà sàkẹyìnlé bó bá wá gbé fún mọ̀ gbọ́ ọ tó bá di ọjọ́ mẹ́ta lónìí ọ wà wá ẹ wà fún olówó. Ah. ọjọ́ mẹ́ta. ẹ lè jẹ́ olówó. ọjọ́ mẹ́ta ti pọ̀ jù mọ́tàláwìn mọ́jọ ọ̀pẹ ń gbá. wọ́n ló fọwọ́ mú bẹ́ẹ̀. ṣé bóòlì. kógún fẹ́ kan wá gbà lọ́jọ́ rọ̀. ọjọ́ rọ̀ kò kọjọ́ tó pọ́n ni. gbé lọ sọ fún yàtàkì pé gààrí tí mo yan yóò fún ọ gbé lọ gbé lọ yóò fún ọ lówó. lọ sí ẹ sì sànú ọjọ́ mẹ́ta. àní ó fún ọ yín fún ọ wíwẹ́ sálámù ìrí àwọn nígbà tó bá tọmọdé ẹgbẹ́ yín fún ọ wọkàn rẹ balẹ̀ mọ̀ rọra mọ̀ rọra o wájú mi o. díẹ̀ díẹ̀ arákùnrin. má rárá o. díẹ̀ díẹ̀ o. ẹni ẹ̀kọ́ ni ó ẹni ẹ̀kọ́ ni ó kò sí ìyẹn rè kan lára rẹ o sì mọ́ ọmọ ọlọ́mọ o sì fi ń ṣe yẹ̀yẹ́ èmi lówó tọkọ ọgbà síwọ náà ti ẹ̀rí jẹ̀wọ́ tó pé wọ́n ń bọ ni. gbogbo ìgbàkigbà tí n bá ti ń rí ọ, kò síbi tọkàn mi ń lọ inú mi máa ń dùn ni àdéṣẹwà ó wù mí kó jáyà lọ́ọ̀dẹ̀ mi àdéṣẹwà <laughs> hmm. ìfẹ́ rẹ wà lọ́kàn mi ẹ ò rí wípé ìwọ rè ọmọ aládé èmi rè olówó ọlọ́rọ̀ lèmi náà owó ń bẹ gbajúmọ̀ ń bẹ èmi ni ò sí tán ò rí pé gẹ́gẹ́ ní ó jọ ṣe mọ́ra wọn <laughs> kọ́lá wáyé wọnú ọlá adéṣẹwà ǹtẹ̀ mọ̀pọ̀ ọ̀rọ̀ jàtijàti bá ẹ lẹ́pẹ̀ fún kí n tó ṣẹ́jú pẹ́ ẹ ti ṣẹ́ burú mi ìn lè rìn ìn lè wo ẹ mọ̀ jẹ́ nǹkan yín lábùkù ẹ mọ̀ jẹ́ nǹkan yín lábùkù ọjọ́ yẹn tẹ́ bá tún dá ń dúró. adéṣẹ́wà bóyá láàyè tí mò ń ṣe bóyá kò yí ọ ni ẹ wo ó mọ̀ pé ọsàn tó rí gbajúmọ̀ tí ò bọ́ ni ẹyẹ oko lásán lásán ní fi irú wọn jẹ. dájúdájú alábùkù ni ẹjọ́ yín kọ́ kábíyèsí ó gbọ́ sí tí n bá dàáfin ní ìfẹ́jọ́ yín sùn kábíyèsí kódà gan olórí ó gbọ́ sí ẹ̀yin rádaràda yàrá. ọkọ mi. ẹ gbà kẹ́lẹ́ mi. ṣé. ẹ gbọ́ ẹ gbọ́. ọkọ mi ọsùn oríire. ìyá mi. ọkọ mi. ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. So máa sọ̀rọ̀. ṣé wọn ò ní bàbá ni àbí bàbá mi rìnrìn àjò kan tí wọn àti ìdè torí ẹ̀yin àgbà lẹ́pọ̀ wípé ìyá tó ń jẹ ọmọ fọ́gbọ̀n ọdún tó ń jẹ ọmọ fọ́gbọ̀n oṣù tí ò bá pọ̀ mọ́ ó yẹ ó sì lẹ́yìn ọmọ ni èkúwọ́ ilẹ̀ pa títí títí tẹ́ fi bí mi èkú ọ̀hún náà lẹ tún ń pa yìí tó ń bí mo tún ṣe dà yìí. ọkọ mi àkànní èmi gan-an lọ́mọ bàbá tó bí ọlọ́mọ. àwo àní mi àní mi kàkà kó sọ̀rọ̀ àwọn ọmọ ìyá jẹ́ ìṣe ló tún lè kókókókó ìṣẹlẹsẹ wúwo kàkà kó jiná ó tún ṣe domudomu ni. bàbá kan yìí ọ sì máa dúpẹ́ lọ́wọ́ elédùà ah! títí bí ẹsẹ̀ yìí wú ju báyìí lọ sílẹ̀ ló ti fà yìí. àwo kàdíọ kàdíọ kí o tún máa dúpẹ́ lórí ilé àtijẹ àti mu èmi nìkan náà ni màá bọ́yàwó àtọmọ ṣégbé ẹ̀sẹ̀ rí báyìí láti bí oṣù pa mẹ́ta tí mi lè jáde kò sí nǹkan ká fi nǹkan fẹ́ máa jẹ mọ́ nulẹ̀. bàbá kan ni n ò ṣètì rí mo jogún rẹ̀ lọ́wọ́ àwọn babalábàbà mi ni àbọ̀gbọ́. ìwọ náà wò sọ́ọ́rí pé ó wú ju báyìí lọ sọ́ọ́rí pọ̀ ti fà àbọ̀gbọ́ ìyàwó yóò pẹ̀lú dé sọ gbọ́ fọkànra rẹ balẹ̀. ọfà ni. fọkànra rẹ balẹ̀. ìrora ń pọ̀. mo mú mọ́ra. Ah. mo mú mọ́ra. bàbá kan ní ìyá kan ní ẹ dákun ẹ sì pẹ́ ń lo kinní. à ń lò ó à ń lò ó. ó dá ẹ lójú. a sì wá ń lo ẹ wò ó à ń lò ó. bẹ́ẹ̀ bá ń lò ó yẹ ó ti fà kẹ́ ẹ ti béèrè mí lọ́wọ́ mi. síre èmi ló ti fẹ́ tán yìí. Ah. Hmm. ó dá ẹ̀sùn dá ọ fara mọ́ ni sọ́gbọ́n hmm. àmọ́ yẹ kẹ́ ẹ máa lò lásìkò. àwọn ah, máa mú mọ́ra ni ẹ ọ́ mú mọ́ra ni. Ah. bàbá dé díẹ̀. bàbá kan ah. ní awo díẹ̀ díẹ̀ ọwọ́ awo tó lè kó àgbà lọ́wọ́ rẹ̀ kó fi sí bó ṣe bó fi sí ẹ rí pẹ̀lú dáadáa o ṣe gbọ́ ẹ̀yìn bó bá dọjọ́ rọ̀ yín tún yọjú sí ọ ṣe gbọ́ yín tún bá wá. wà á fa mi wà á fa mi fa mi ní. ó ti tó lọ́ọ́ ah. dá lọ́ọ́ nulẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. dúdú hmm. à ẹ ti ń wò rí rẹ ẹ bá ń jí bàbá kan ní ẹ bá ń jí bàbá kan ní. Ah! ẹ ń gbọ́ ní tó ṣẹlẹ̀ yóò dùn ẹni kò náà bẹ lọ́run rẹ̀ àbí ìyá àkànní má fẹ́ kún ṣera rẹ léṣe. ìyá àkànní nígbà tó ń sunkún nísìn tó ń bara jẹ tí gbogbo èèyàn bí ọ̀tọ̀ ó gbà ẹ tó ti kú ti kú ah, bá a sunkún látó ní dọ̀la bàbá kan ni ó lè jì mọ́ ah. ọmọ tó fi sílẹ̀ ní ká tọ́jú wọ́n sunkún ah, mọ́. òkè òkè ah, kí mọ́ kè mọ́ kè mọ́ dá mọ́ kè mọ́ mọ́ kè mọ́ mọ́ kè mọ́ ọlọ́run bá a tọ́jú àkàn wọ́n bá a jẹ́ ọlọ́run. ẹ̀lẹ́ o ìyá kan ń gbọ́. ṣé lóòótọ́ ni. bàbá kan ní. ah ah ah ah elédùà àfìgbà tí ọ̀sán padà já tí ọ̀run wá dọ̀pá ah bàbá àkànní. kò pàtó mọ́ra. ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o. ọ̀rọ̀ ìjọba ni ó wà. Ah. wọlé ẹ wọlé sọ wá rí báyìí èyí ló fà á tí mo fi tẹpá mọ́sẹ̀ mi ọkọ mi mọ́kè mọ́ mo mọ̀ pé lágbára elédùà ó dùn ó dìgbà mọ́ lọ́wọ́ èyí ló jẹ́ ń tẹpá mọ́sẹ̀ mi ọkọ mi fọkàn rẹ balẹ̀ mọ́kè mọ́ dákun dákun ọkọ mi. Hmm. Eh, ọmọ ìdá àrẹ̀mú àrẹ̀mú sọ̀wá gbọ́ bí o ṣe ń pè ọ ni. Eh, wò mí ọba mi lọ sọ́dọ̀ lukosi ni mo ní kó fojú kàn mí ní kíákíá wọ́rọ̀ kan bẹ láàrin èmi ẹ̀ tó ṣe pàtàkì lórí ọ̀rọ̀ bí mo ní ó fojú kàn mí. mọ wà pẹ́ o ọgbọ́ mọ wo gíkọ́ mọ wọ pẹ̀lẹ́ náà o ọ̀dà ọ̀sẹ̀ èèyàn gbọ́dọ̀ fọ̀rọ̀ lù ìjáfara bàbá fi já àwa tá a dá a dọ́ba nǹkan ó kàn bàjẹ́. Ah, sáàkì o mo fẹ́ rọ̀rì ọmọ ọba ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ n rí yín. alákùn. tákùn àríkẹ́ ohun tí mo fi ní mo fẹ́ rí ọ ò ní pé sórí irú àwọn báyìí àti kò fi riwó ààfin kò rọrùn fún wa ṣùgbọ́n mo ti ń dúró de irú àǹfààní ńláńlá báyìí kó wáyé pé kí n tiẹ̀ rí ẹni tó súnmọ́ ọmọ ọba tí mo lè rán sí i. tí ò sí o. kó mọ̀ bá a sí ni ìfẹ́ adéṣẹ́wọ̀ ọmọ ọba ń bẹ lókàn àyà mi kódà ní ilé sùn gbà míì. ìfẹ́ adéṣẹ́wà. bẹ́ẹ̀ ni ó ń bẹ lókàn àyà rẹ̀. bẹ́ẹ̀ ni. Ah. ó dáa mò ń gbọ́ ẹ. bí mi ṣe wà yìí ọmọ ọ̀tọ̀ òlú ìní mi mo mọ. àwa tá a bá sì jẹ́ èèyàn pàtàkì ní ìlú báyìí èèyàn ńlá náà ló yẹ ká fẹ́ bó ṣe wá bá ń bá adéṣẹwà sọ̀rọ̀ tí ó fi jẹ́ mi ní o ní tí mo ní mo fẹ́ rí ọ fún ganan. kí n bọ́ ọmọ ọba sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. ah eh yóò le o ah! bó ní tiẹ̀ ṣe sọ́nà ah! ó dáa n ò fi ọlọ́kàn balẹ̀ pé yóò gbọ́ o àmọ́ ń sàpà tèmi bẹ́lẹ́dùn àbálẹ̀ ìjẹ́ kó gbọ́. elédùn ó fún ọ sí àmọ́ ó bá fi lè jẹ́ ọ ní ho pé ó fẹ́ mi ó mọ̀ gbádùn mi tó o. ṣé lóòótọ́. a ó gbádùn mi wọ́n fún ọ ní òbítíbitì owó kódà ẹ̀rù ó bà wọ́ gan. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni. ó dáa kò burú wọ́n gbìyànjú tèmi àmọ́ dákun jẹ́ súré wá lọ bọ́ọ̀rẹ́ mi wọ́n ti rìn jìnnà. ó dáa elédùn ó fún ọ sí o wọ́n mọ retí o elédùn ó fún ọ ṣe. ìyá wa ẹ ní fojú sunkún ọmọ ẹ dákun ẹ mi. kí ló kọ́ ṣẹlẹ̀. owó tí mo béèrè lọ́wọ́ yín yẹn náà ni ẹ dákun. akànnì ni mo fẹ́ lọ fi sanwó oògùn rẹ dákun. ráhùn kí ló wá kọ́ mi pẹ̀lú akànnì. nígbà òde bí lánàá ǹjẹ́ o parí iṣẹ́ kó tó kúrò ara àkànní tí òòyà náà ni mo lọ mo lọ sáré tọ́jú rẹ̀ ni. kí wàá ti tèmi pẹ̀lú ara àkànní tí òòyà nítorí para ọmọ rẹ ò yá kí ayé tèmi fi bàjẹ́ ah. àbí. kò rí báwọn. èmi ò ní owó gbówó rẹ síwájú. ìyá wa yín ṣiṣẹ́ yín ṣiṣẹ́ ìlọ́po méjì fún yín ẹ ṣáà ti fún mi lówó ẹ dákun torí tọlọ́hun ẹ ní fojú sunkún ọmọ ẹ dákun. níwọ̀n tó yọlẹ̀ ó kàn ṣe gírì pa lásán nìkan sí nǹkan tó lè fara ṣe àbí kó máa ṣèrànú kiri wò kàkà kí n fún ọ lówó mi ń bọ̀ gbòòrò ń lọ fowó mi ṣe àánú fáwọn tí yà ń jẹ jù ọ lọ. Ah, ìyá wa ẹ dákun ẹ ní fojú sunkún ọmọ ẹ dákun ẹ ṣàánú mi. kókò sọ ọmọ ah, tèmi ah. ìwọ ni kò gbàdúrà kó má fojú sunkún ọmọ rẹ. ẹ dákun ẹ ní ẹ wo ṣé ẹ ti gbọ́ epo ohun tó. ẹ dákun ìyá wa ẹ ní fojú sunkún ọmọ ẹ dákun ẹ ṣàánú mi ìfi ṣiṣẹ́ ìlọ́po méjì fún yín ìlókun méjì ní ìfìsí ẹ̀dá ọ̀kùn. Ah, ẹgbẹ̀lẹ́ jàre jàre àpò òtọ́rọ̀ ẹ̀dọ́wọ́ yá àdúgbẹ́. èmi tẹ̀sí wá ń retí látàárọ̀. èmi náà mọ̀ pé o ti mọ̀ retí ìgbọ́jọ́ èmi ẹ̀ owó náà mo wá gbà. mo ti mọ̀ ìyẹn ah! wa lọ fún yín lọ. bàbá bàbá bàbá ẹ̀wọ̀n ó ní nǹkan tí mò ń bá wọn sọ látàárọ̀ ẹ̀dá ọ̀kùn ẹ̀dá ọ̀kùn torí tó náà ẹ̀dá ọ̀kùn ẹ̀yá mi mo fẹ́ fi sáré lọ tọ́jú ọmọ yín ní ẹ̀dá ọ̀kùn yín sàn fún yín ẹ̀dá ọ̀kùn. ẹ̀dá ọ̀kùn kí n yá olówó Ah, ṣé mo mọ̀ orí ni. bàbá ẹ kọ́ lèyàn mọ́ mọ́ra ọmọ yín tó ṣàìsàn ni mo fẹ́ lọ fowó náà tọ́jú rẹ̀ dákun ẹ torí tó lóhùn. ọ̀dà tí n bá wá tiẹ̀ wá yọ olówó tí mo fínú fínú ọ̀yọ́ olówó kí lọ́ọ́ fi san. Ah, bàbá èmi mọ̀ mọ́ bá wọn ṣiṣẹ́ mo sì ti ṣèlérí fún wọn pé yín ṣiṣẹ́ ẹ̀lọ́pọ̀ méjì ní ìṣèṣọ owó náà fún wọn. ṣé pèdí ló máa jọ èmi ò sọ ní dúró fún mo rò pàyé ẹja máa lọ. ẹja máa lọ ẹja ẹja ẹja ẹja ẹja ẹja ọkùnrin tó ní ẹlẹ́lúwa ọkọ ni adéṣẹwà inú mi ń dùn lọ́jọ́ tòní o nítorí pé mò ń wò pé èmi ọmọ tálákà ọmọ olòṣì lásánlásán lè dẹnu ìfẹ́ kan wo dídí ọmọ ọba ìlú wa yìí kó o sì gbà fún mi wò ó nígbà tí mo wo kinní ọ̀hún tí mo wò pé kí n wá bọ̀ níṣẹ́ làyà mi ń já ẹ̀rù sì ń bà mí mo ṣe ọkà akin ni mo fi wá bọ̀. Àkànní. Mm -hmm ìbí òjùbí bá a ti bẹ̀rù làbọ̀mọ̀ owó elédùà ló dá mi lé ọlá mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan bí n bá wá fẹ́ ọ tí mo fọlá nù ọ̀la hmm. tí mo fọlá yí ọ̀la hmm. ìṣe òdìkú láwùjọ. Hmm. òótọ́ ló sọ ṣùgbọ́n o ọ̀pọ̀lọpọ̀ olówó kọ́ ní fẹ́ kí ọmọ wọn kó bọ́mọ lò ṣiṣẹ́ wò mo wá fi ń dá ọ lójú èmi àkànní ìní fi ọlẹ̀ ìpúrọ̀ mi lálábàákú ẹ̀ wá tiẹ̀. Hmm. bẹ́ẹ̀ tí mo ń wí nù hmm. ẹnu dùn rò fọ. àdìsẹ́wà ọ̀rọ̀ ẹnu dùn kọ́ lélẹ́yìí o ìkúrọ̀ mi hmm. lálábàákú ẹ̀ wá tiẹ̀. àkànní. ẹ àdìsẹ́wà mi. alani. ìyà péréte mẹ́ o mo fẹ́ kí wọ́n dúró kọ́ ọ máa wò mí lọ́ọ̀kan kó sì máa wọ́ ọmọ ilé ó arákùnrin ibi tí ò gbé sílẹ̀ ní ti jí yẹn kẹ ọ̀rọ̀ tó sọ fún mi tó o sì pé bí ọmọbìnrin ìbá dúró àti yẹ ẹ ọ sọ lójú wọn ó yá. ẹ ǹlẹ́ o yá wa ohun tí mo sọ fún kábíyèsí náà ni pé kí kábíyèsí dákun kí wọ́n yànda síléeṣẹ́ wà fún mi kí n fi ṣáya. dáṣẹ́ pé gbogbo ẹ̀lú ẹ̀sùn kan ṣe kí ni. kí ló ní ká ṣe. ó ní lọ́kàn fún ọ. kábíyèsí ẹ sì jókòó sórí àpèrè olórí burúkú ọmọ mú ṣàǹfààní tí ò níran tí ò dáa fún tí ò sì lè dáa fún láéláé ó wá wọnú àfi wá ó ní òun òun òun fẹ́ fẹ́ adéṣẹwà ọmọọba ẹ wárí ìkẹ́kẹ́ fẹ́ sí ọ̀rọ̀ yín jọ mí lójú kábíyèsí. ayọ̀lá máa wọnú yẹ̀wò lọ. máa wọnú yẹ̀wò lọ. nìṣó nìṣó nìṣó nìṣó. <laughs> ẹ sọ ẹ kì mọ́lẹ̀ gbogbo tó kù tí ó lò nù gbèsè ayé ẹ̀ inú túbú ni ó ti ah, wò ẹ lọ sọ́nù àjàlẹ̀. ìwọ ọba aládẹ ti pàkọ́ nínú ọlọ́wọ́. dídá ẹ mú bóde. ẹ dákun ẹ dákun kẹ́mi lẹ́yìn. ẹ mú bọ́yà yín ẹ mú bọ́yà yín. ẹ dákun ẹ dákun ẹ jọ ẹ dákun ẹ dákun. sọ̀rọ̀ mo lò sí tọ́lọ́ bí. ẹ dákun kí ló ṣe kí ló ṣe kì í fàjọgbọ́n. kì í fàjọgbọ́n. bọ́ bá pé ó fẹ́. ayé rẹ ah, ah, ah. ò ní dá. ẹ mi yọ. bẹ́ẹ̀ bá wà. ayé rẹ ò ní dá. nsọ. tẹ̀lé o. ṣàánú mi ẹ̀wọ̀n tẹ́lẹ́dùn ọmọ lára akànní iná lọ kó fún mi ẹ dákun. kábíyèsí ẹ mọ bínú a mọ̀ pé n tákànní ṣe ò dáa àmọ́ gẹ́gẹ́ bí èmi èmi mọ̀ pé n tí àkànní ṣe kò dánù lù yìí èmi mọ̀ pé n tó ṣe ò dáa kábíyèsí ẹ mọ̀ bínú. má sọ bá a mọ kábíyèsí o gájú ọpẹ lórí kíbàtà ọpẹ lẹsẹ o ẹ̀yin àgbà náà lè sọ pé tá a bá ro gúngùn nǹkan á ọ̀rá dèkùn wọ́n sì ní tá a bá torí iṣu jẹpo á torí epo jẹṣu ẹ torí ìyá àkànní ẹ wò ìyá yìí ẹ wò ṣe ń sán náà ní ara kiri kábíyèsí o ẹ dákun ojú kan ẹ pa ojú kan èrè ni ẹ dákun ẹ bá bọ́ kòtò bá wí ẹ wo tìyá rẹ ẹ dákun ẹ dákun ìdájọ́ ń ẹ jókòó kábíyèsí ó jókòó. èmi mà kó rí yín burú o ẹ lè má rí èèyàn sọ fún yín ẹ dúró ǹjẹ́ ẹ máa rú ẹ̀ṣẹ̀ tó mọ̀ ọ́n ṣe. ìwọ òfin ọba ń bí a ṣe wíre o abẹ́rẹ́ ọ̀sẹ̀ ọ̀nà ẹlọ́rin gbèsàgò ọmọ tẹ ẹ kọ́ nù létí ọ̀gbọ́ òde ní ẹ ti kọ́ ẹ̀yin wèrè òpònú awáyé mọ̀jẹ̀ nìkan ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ ẹgbẹ́ irú kí lẹ́fi ní pèrí ẹ panu ẹ mọ́ ojú tí mo dì í tí n bá là tí n bá ba yín lórí ìdúró gbogbo yín pátá ẹ dọ̀bẹ̀lẹ̀ ni ah, ah, tí ah, n bá ba yín. olórí burúkú tó bí mọ̀ yà ẹ̀yin ẹ̀ sọ ọmọ tí ń bẹ́nu túbú tí ń torí ẹ̀ wá hàn ẹ dúró tí ẹ máa sọ dáadáa láti sìn lọ ẹ bu ata sínú ná ní òògùn ná ẹ gbé e sínú túbù tí kó sin gbogbo ọpọlọ ẹ kó sì tẹnu ẹ jò jáde ẹ gbọ́ olórí burú. Mm-hmm. Elédùà níbo lójú rẹ wà ṣé bí mo ṣe yà rẹ ni àbáyé ló pa kádàrá mi dá. mo bá wọn lè. ìyá kan ni. ó ń bọ̀. Ah. ẹ má kò tẹ ẹfẹ díjú kan kò sí náà àṣẹ náà ayọ̀ ni má kò tẹ ẹdún. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìyá kànrin ẹ kú ijọ́ mẹ́ta. ìyá kànrin ah, ọmọ bá sí náà lórí ọ̀rọ̀ tá a jọ sọ òun la wá gbọ́ nísìn. ìyá kànrin ó fi nù wá hmm. torí pa àmọ́ jẹ ọmọ torí ń ta ṣe wá bọ̀ ọ́ ó sì lọ́rọ̀ àsọ tì ní ìjọmọ̀ mi gbẹ́ náà lórí ọ̀rọ̀ tá a ti ń bọ́ sọ náà torí ẹ̀ là ń ṣe wá. dúnà ṣé ọ̀fẹ́ kúrò nínú iṣẹ́ àtòsí. kò wọ́ kí wọn náà mọ pòwó ránṣẹ́ rẹ̀. ṣé kò wọ́n náà kọ́ ọmọ kọwọ́ bàpò rẹ̀ kọ́ ọmọ rówó náà kọ́ ọmọ pàṣẹ fowó kọ́ ọmọ rówó ńṣẹ́ ni. ọ̀nà tó yèrè ó fi dáa lọ́nà tá a wá gbà ọmọràn rẹ̀ yìí ibi tí gbogbo òṣè àtòṣe ó ti dà fi ẹ̀yìn tégún fi sọ òun la wá mú tọ̀ wálé lọ́fẹ̀ẹ́ lófò yìí sórí àìmọye àwọn èèyàn míì tí wọ́n kówó lọ báyìí tí wọ́n ń wárú àǹfààní tá a wá mú tọ̀ lọ́fẹ̀ẹ́ lófò yìí tọ̀ nǹkan yìí tí wọn ò ríra wọ́n kówó lọ́hùn ò ríra àwa mọ̀ báwọ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀wá mọ̀ yìí rẹ̀ nǹkan gidi la mú wá fún ọ ìyá àkànló sí i mo ní ìṣẹ́gbẹ́ mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé n ṣẹgbẹ́ o ò ṣe n ṣe o ìyá kan o ò ṣe o ò ṣẹgbẹ́ olóríire àbí o ò ṣẹgbẹ́ tí ọ̀bọ ọkọ̀ yà o ò ṣẹgbẹ́ tó ṣe tínú rẹ̀ ó dùn lálẹ́ tínú rẹ̀ ó dùn eléyìí tẹ́yìn sọ yìí mm. èmi ò ṣe mm-hmm. n ṣe o a ti gbọ́ ẹ ṣeun o ẹ kílé o ìyá ah, kan ìwọ́dà mo kàn fẹ́ sọ nǹkan kékeré kan fún ọ ni yóò dáa o tètè gbà dáadáa kọ ọmọ bàá gba kodo. bẹ́ẹ̀ ni o. torá ìtètè gbà imú ní gbà sí òun yàrá. ẹ dẹ́kun lọ fi sọyìn mẹ́jọ. ó lè ṣe. ṣé dandan ni mo ní ìṣẹ́gbẹ́ àgbà ẹ̀ǹfà mi létí aṣọ ẹ̀ǹfà mi létí aṣọ ọjọ́ kèmí náà bọ̀ nù yá mo ní ìṣe. ayé burúkú láyé ẹ̀rọ ayé tí ọ̀dà láyé ọdún ẹlẹ́ẹ̀dẹ́ mi ṣàánú mi dákun mú mi kúrò lóko ẹrú. Ah! ọ̀pọ̀ kan ṣoṣo tí mo fi ṣe mọ́rọ́ kejì ara mi tí mo ti fọkàn tán pé yóò dìrú yóò dìgbà fún mi yóò padà yọ mí lóko ẹrú yìí. Elédùà. Kábíyèsí, ẹ dákun, mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín. Ọmọọlá, irú kí ni tó fẹ́ tọrọ lọ́wọ́ mi tí ń gbé ọlọ́kàn òkè yàjóyàjó? Ọ̀yá, mo fẹ́ gbọ́. Kábíyèsí, ẹ dákun, ẹ fàkàn nílẹ̀ tó lórí báyà rẹ̀. Bá a kí ni ọ fàkàn nílẹ̀ kọ́ lórí báyà rẹ̀? àbẹ́ ẹ̀mọ́rí ni tá à ń torí ẹ̀já à ń torí àjàjà àjàdé ta ní jàlékún léwu ìwọ ìwọ ọ̀yà wọlé lọ. kí ni sọmọ yìí agbóhùnmọ́dé ẹ̀ lọ́wọ́ kú ó ní wọn ò jẹ́ kó ń jẹ lọ́kùtù àkìtàn lọ́rẹ́ jẹun lápẹ̀mú tó jẹ́ wípé gbogbo tó kù tí ó lò láyé inú túbú ní òtítọ́ lọ́ọ̀rẹ́ pé olórí fún mi. ọlọ́run kúkú ṣàánú ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé yóò kan jẹ́jẹ́ mojókòó mi. Ah. àṣẹ àbá ń wí fún ọ wọn ní gbọ́ lóde mi bá. Mm. olóyè. èwo tún eléyìí mo mọ̀ rí ọ. Ah! <laughs> kọ́ mọ́ bá a sí náà ni. ṣé o ṣáà sí nǹkan. èyí tí mo bọ́ fún náà wọ. ẹ ẹ hmm. kìí kí ìṣẹ̀ wa mọ múra. bàbá ẹ rọra o ẹ rọra o. ìyá kan ni. ẹ rọra o ẹ rọra mo kí yín o mo kí yín o. olóyè. olóyè ah, ṣàdédé mo rí ìyá kan ni. bàbá gbálẹ̀kùn lé mi bó ti bẹ̀rẹ̀ ẹkún nù. lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ mo wá wò pé ah, ìyá kan ni ó kó o tó àti gbèsè lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ olóyè ni ah, ni òun ò nílé kankan tó wọn. sẹ́mi máa gbọ́mọ ni máa àyẹ̀jú rẹ̀ pé a máa rí gbà wọn. àánú abiyamọ wá sí èmi náà mo bá wò náà jẹ́ àrèlé olóyè ọ̀dọ̀ rẹ kọ́kọ́ gbé pé bá a bá dọ́dọ̀ rẹ o àmọ́ bá a báwọn olóyè yòókù náà sọ̀rọ̀ iṣu atẹnumọ́rọ̀ kan ìjóná àtọ̀bá kábíyèsí sọ bá a ti ń bá a sọ náà ni kọ́ dákun kọ́ rẹ̀ kán ọmọ kọ́mọ relé wọn foríjì àmọ́ olóyè hmm? wọn náà kó o kú ó sì ájọ́dọ̀ mi lọ́wọ́ kọ́kọ́ gbé e wá ó ṣe gélé mi wọn náà mọ̀ pé wọn ò lọ́rùn tí mo lè fi gbé e ẹrù ńlá tó gbé wá yìí wọn ò lọ́rùn rẹ olówó aláṣà mọ irú ẹni tá à ń bá a ṣe pọ̀ àìmọ̀gilógun ah. ká má mèso rẹ. olóyè ń gbọ̀ wá ní. ẹ̀yìn ọ̀rọ̀ sọ́rọ̀ ṣe ẹ̀yìn àpò ẹ̀wà wọn ní òru ni àbápò èrè ebi ọ̀rọ̀ ni ọ̀rọ̀ èsì ìtóbi káfọ̀ bẹ́ẹ̀ bù ú sísọ náà lásọ. ẹ̀yin nìkan náà ló kú mi kú lẹ́yìn elédùn ẹ̀yin nìkan náà ni ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun. ẹ bí mo sì ti wí iṣu atẹnumọ́ràn kè é bá a ti ń tẹnu mọ́ níwájú kábíyèsí náà láàtúnbà tẹnu mọ́ àmọ́ ìyá àkànjì níbi àwa dé ní ìsìn máa relé àní ọmọ relé èmi mo sọ fún ọ pé ọmọ relé ńlé o sì lọ ní nígbà tó dé àyín ní ìsìn ọtọ ti rí wípé a ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí ọ̀rọ̀ rẹ nu máa relé dáyòókù dá wa ó sì rí èsì ayọ̀ gbọ́. ó dáná ẹ dákun ojú mi dojú yẹ dákun ojú mi. ọkàn ọmọ relé wọ́n tẹ̀sí mọ́ relé náà lẹ mm. o àṣẹ àṣẹ àṣẹ. ìmọ̀ rẹ tí èsì yẹn dákun. kábíyèsí kábíyèsí olúwa mi kábíyèsí wọn ò jẹ ẹpẹ fún ọ ìdí ọpẹ lórí ẹsìn bàbá ọjẹ kò pẹpẹpẹ o ọ̀pá tẹ fi ń darí wa elédùn òní jí ọsẹ máa ń lọ́rùn kábíyèsí ẹ dákun lórí ọ̀rọ̀ ọmọ. ọ̀sẹ̀ á sọ̀rọ̀ kí ló kọ́ ọmọ ọ̀hún. àkànní àkànní àkànní ẹ̀sùn tẹ̀sùn. lórí ọ̀rọ̀ ọmọ ni hmm. kábíyèsí olúwa mi ẹ dákun ẹ kẹ́ ẹ bá wa bójú àná wo ọmọ ọ̀hún ó kúkú ti níye ìgbà tó wà nínú ibi tó wà hmm. tí a ń fin lápẹ́ òun náà sì ti kẹ́kọ̀ọ́ yóò ti gbọ́n. olóyè kò sí àwo àbí èwo làbúrò mọ́ tẹ̀ tó fún ajá kí la fẹ́ mọ́ tẹ̀ wí nínú báńkì ìyá mi lóko ti dáa bọ́rọ̀ bá ti ń pẹ́ ńlẹ̀ yóò máa gbọ́n sí ni wọ́n ṣèdájọ́ àkànní lónìí bí Gbàdàmọ́sí bá lùlù àkóbá kọ́rántì pé àìbùkí tí ó ju èso bọ̀ bá àyà bá gbọ́n lóko tó bá ti ro ògúngbè náà ọgọ́ òun náà bẹ̀rẹ̀ bọ́jọ́ ṣe ń yọ lónìí ọmọ ọ̀hún bọ́jọ́ yọ ẹ lọ rí pé abẹ́ni lórí bọ́jọ́ bá ti ń wọ ẹ̀kùn kí wọ́n tójú ẹ̀ yọ̀dà wọ́n tẹ̀yìn ẹ̀ kíbọ̀ àṣẹ mi nù. bẹ́ẹ̀ bá ti gbowó lọ́wọ́ ìyá kéwù sọ fún yín ẹgbẹ́ mi ò bá yẹ ló bá gbówó fún yín ẹ lè ọ̀tún ọ̀tún irú ọ̀rọ̀ wo ni irú ọ̀rọ̀ wo ni ẹ̀lẹ́ lé o ìyá àkànní àbí ọ̀sáàdì tẹ́ ẹ sílẹ̀kùnlẹ̀ ah, ah, ọ̀gá o èmi ni ìyá àkànní ó jàre ẹ mọ̀ kú ọ̀rọ̀ ọmọ o ẹ kú wàhálà rẹ̀ ah, ṣé gbúrò àkànní. ẹ bá ń belé ó sì fọkàn náà elédùà o. ibi mo ti rìn káàkiri bẹ́mi ṣe máa ń rìn láàrin ká mi mo kàn pàdé àkànní ni. ah àkànní mi ń bọ̀ wálé. ah kò bọ̀ wálé o ìbá wálé ìbàdà èmi náà ròpọ̀ náà lé ní ọmọ bọ̀ èyí ò gan ló mú un dáàrin. ah mo pàdé ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ah ni mo wá mú un lọ níṣẹ́ wọ́n lù gbà ah! gbà ah! mo ní elédùà níbo lẹ̀ mọ́ ọmọ ẹ lọ ah! ọ̀nà ilé ìyá kan ni mo pè é ọ̀nà ilé ikú nídìí ògùn ni ẹ mú lọ. Ah! èmi kọ́ ah! èmi kọ́ ìyá kan ní. àgbẹ̀ni mi ìyá kan ní. àgbẹ̀ni ìyá àlẹ́ èmi kọ́ ìbọn náà wà ọ̀nà ìdí òkú ọ̀nà ọ̀dọ̀ ah! ọ̀dọ̀ Ìlọrin. aya mi pẹ̀lẹ́ àkàkẹ́ ẹ dákun baálé rẹ̀ ńkọ́. baálé mi wọ́n wà yẹ̀rù. ẹ dákun wọlé kó bóde já lọ ọjà. ọjà èmi lẹ́yìn gan lọ sí lọ́jà ah, ah. baálé tèmi ò lọ́jà. Ah, ìlọrí ẹ dákun ṣé ìwé ò mọ̀ pé ní lọ́jà ni. ọjà ṣọ̀ ń lọ ọjà ni kẹsì ní lọ́jà ó wọ́wọ́ mi ni ṣé nítorí òpó ìlú ẹran ilé ìfẹ́ rọjà ọ̀rẹ́ mi síbẹ̀ lẹ́yìn ara nìwọ náà Ah, ọ̀dájú o. ẹlẹ́rara àlàyé rẹ ò yé mi. ṣé pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ bá tiẹ̀ wá rò ti nǹkan kankan ẹ̀rọ pógùn náà kan. <laughs> lórí ọ̀rọ̀ àkànní. àbẹ́ẹ̀ hmm. hmm. rí ṣebí kò yẹ ká rọjà. torí ẹ̀ ló fi rí ìjà. ẹlẹ́rara ní à. Hmm ibi tó bá yẹ kí n ti gbá ọgbọ́n tí n bá bá àgọ́ ń bẹ̀ ìmọ̀ mọ́ dùn mí o lẹ́nu àdìgún fúnra mi ìlọrí bí wò bá lo èmi ò lọ o tó ráwọn yẹn àwọn èèyàn ìran tiwọn ní mọ́ jìyà báwọn ṣe kọ́ tiwọn nu. ọ̀dájú ni yín bàbá o. Ah, ah, èmi lọ ọ̀dájú ni yín. torí àkànní ló fi lè dà báyìí. àwọn ń ṣọ̀fọ̀ lé tiwọn ó yẹ kó kẹ́lì àwọn lọ́lọ́fọ́ tiwọn ẹbí rẹ wọn nìyún nígbà tí èsì rẹ mi àkàndí. ọ̀rẹ́ mi sórí ń tọ́sẹ̀lẹ̀ sí ọmọ lè kàwá náà lọ́la. ta ni ó kọ ta ni ó kọ kó lè kàn mí ìpínlẹ̀dún àdámọ́ kí yóò jẹ mí ní ayé tí mo wà yìí níbo níbo ó jẹ́ wọlé kó o já lọ ọjà. kápẹ́ tèmi ni o èmi ọ̀rọ̀ ọjà. o lọ àkàkẹ́ ìwọ náà fọwọ́ sí pé kó mọ̀ rè jà. ọ̀dà. ṣé torí òpó òun ló ẹran ẹ lójú fẹ́ lọ́jà. mo rí ọ náà. torí òpó òun ló ẹran. Ah! yọ kàn wọ́n náà níjọ́ kan yóò sọ pé wọn mọ orí ẹjọ́ rẹ̀ kọ́ ṣé o mọ̀ pé gbogbo òun àtọ̀hún rìn wà bí wọ́n ṣe máa dájú nù ìwọ wọlé. èmi jà nílùú èmi alákòóbá gbogbo wọn kò sí tí ò lè kan yàn kan ti ẹ dákun torí àkànní ọ̀nà mo ṣe padà ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ gbà mí ẹ ra mi ilé ẹ dákun. ìyá wa ẹ dákun ẹ gbà pẹ́ rẹ kájọ kọ́ ọmọ lùbọ́ ọ. ìyá kan ni ọmọ ṣe àwa ń tomi lójú bíi elébùlù wa ajá rẹ wá forí komi tán ọmọ náà lé olówó ẹ nígbà tẹ́mi wá bọ̀ tẹ́mi dìídì ìgbéra mi wá tí mo wá bọ̀ ṣébọ̀ ìyẹn rí fọ́n ìyẹn rí fọ́n ni pé wò ó sẹgbẹ́ o ṣé lọ ń fọnú kí bí ìgbà mọ̀lú bá gbé mọ́ngòrò. ẹ dákun ìyàwó ẹ má bínú ẹ dákun mo ti ṣetán báyìí o. ó ṣetán àìsàn wàá mọ̀ pé àwa nírànlọ́wọ́ tá a lè ṣe fún ọ tó bá gbọ́dọ̀ tèmi lọ wá ní ìlú ọ̀dànù bíi ńlá gani àmọ́ paṣẹ àwọn ọmọ ẹgbẹ́ tó lọ rèé tọ̀ kó tó wá ìlọlẹ́dùn àfi yọ ọ́ bẹ́ẹ̀ ni tọ́ra wà ìkọ̀rọ̀ síra wa lẹ́nu àmọ́ bí wọ́n ṣe bọ́ ọ̀bẹ̀bẹ̀ yìí àwọn ọ̀dọ́ ọmọ ọmọ tọ́ ah, ìyàwó ẹsẹ o ẹsẹ o kábíyèsí náà rèé mọ sọ ká máa gbọ́ àbí. bàbá mi ní nǹkan míì náà tí mo fẹ́ bá ọ mo tí mo ti ń bá wọn sọ náà ni kábíyèsí kábíyèsí hmm, ẹ dákun ẹ yọ̀ǹda ọmọ yìí fún mi kẹjẹ mọ ọmọ lọ ẹ dákun mo kí mo ti ń bẹ̀yìn náà láti bí ọjọ́ mélòó kan ẹ dákun. kí ló dé tó ń dúkùú sẹ́yẹ tó ti fò orò má sọ̀kò orò má sọ̀kò ó ní ìtì ń òun ò wọ́n sọ. So èmi ò lè sọ o bolódùmarè bá tó kádàrá pé ó bímọ mi èyí tí ń bẹ lọ́wọ́ mi nú ayanran ẹranko tí ọká bá fẹnu sọ ẹnu ọká ní kú sí bó o bẹ̀ mí lónìí dọ̀la n ò ní yí ìpinnu mi padà ṣé n tẹ́ torí ẹ̀ pè mí sínú ọyá àfirakọ jáde. Hmm, kábíyèsí tí mo bá to ọ̀tọ̀ bá lọ́gbọ̀ tí mo bí ọ̀tọ̀ ọlọ́gbà tó ọlọ́ọ̀ni yóò dán ọmọ ìfún mi ọmọ kan ṣoṣo ọlọ́ọ̀fífẹ́ fi lá mi lójú ń sọ̀lú ìdáwọ̀rọ̀ máa lórí. Ah. <laughs> Ah. kábíyèsí ah. wọ́n fẹ́ dán mi wò ni èmi làgbà yí arọ́ ọjọ́ wọn lálẹ́ńpẹ́ ìyá àkànní lẹ́ o káàbọ̀ kúrìn káàbọ̀ sí bùbá àwọn àgbà kúrìn sáwùjọ àwọn ẹlẹyẹ hmm. Ọlá ń pè ìyá kan ní ó ti bẹ́yẹ jẹ lónìí ó ti bẹ́yẹ mu ọ̀ gbọ́dọ̀ dalẹ̀ ẹlẹ́yẹ ọlálẹ́ńpẹ́ ìyá àkànní. abániwówó lórúkọ tá a pè fá o ọ̀dádá tí darí ìlú wá lórúkọ tá a pè ṣọ̀dàrà àjèrèbèjú wíwìnwí lórúkọ táwọn ìyá mi ń jẹ́ àrọ̀ tí ń tẹ̀pá òjò wọ̀lú lórúkọ tá a pè rìṣàlá àwọn mẹ́rẹ̀ẹ̀rin ti parapọ̀ wọn láwọn lórí lónìí torí ìsọ̀nbọ̀rún ni mọ́jùwàrà paṣọ ẹ̀dà báàbí ẹ bá so pa aṣọ ìyẹ́ bò ní. pàrọ̀dà. <laughs> ọyá dìde dìde lẹ̀ kọjá sórí àpèrè rẹ kò ní gbóná mọ́ndì o kò ní jó ọ́ndì o àṣeyè lálákànṣepọ̀ àṣeyè ló ṣe ń bẹ̀ ọlọ́bẹ̀ adébẹ̀yìn mọ́ sí àgbà ọ̀lẹ́ni. ó yá o. ọ̀dàgùn ẹ fún mi lómi. omi omi kọ ìtọ̀ ni wo ìtọ̀ ló mú bẹ́ẹ̀ tó bọ̀. soniwọ. ẹ lẹ ẹ kú iṣẹ́ ẹ gbá tààrà. ẹ lẹ o ṣé o sí yọnu. kò sí wàhálà àwà àwà dáadáa ń bẹ. bàbá ti pàṣẹ wọ́n ní àyànjú ẹ̀. ọ̀pọ̀ ah! àṣetí ẹ ti padà bàjẹ́. mo fẹ́ fi igi lugi kí n gbóhùn igi ẹ jẹ́ ń fọ̀pẹ̀ lọ̀pẹ̀ kí n gbóhùn ọ̀pẹ ẹ jẹ́ ń fẹyẹlẹyẹ kí n gbóhùn ẹlẹyẹ. àwọn yagbẹ́ orí yagbẹ́ àfìyẹyẹ pàjẹ́ adìẹ fún Ọ̀rúnmìlà èyí tó náà ń wó deku wọ́n ní má deku tó lọ́wọ́ má dẹ̀ tẹ́ ń bẹ lọ́nà ọmọ eku ni wọ́n pa kiri àwọn yàgbá oníyàgbá àfìyẹyẹ pàjẹ adíyàkún Ọ̀rúnmìlà èyí tó lóun ó dẹja wọn ni wọn má dẹja nítorí wọn má dẹgẹrẹ wọn bẹ lódò ọmọ ẹja ni wọn kó kiri àwọn yàgbá oníyàgbá àfìyẹyẹ pàjẹ adíyàkún Ọ̀rúnmìlà èyí tó lóun ó dẹyẹ wọn ni wọn má dẹyẹ nítorí wọn má dẹtẹ ń bẹ lọ́nà ọmọ ẹyẹ ni wọn pa kiri Ọ̀rúnmìlà náà wọn ó díje. wọ́n ní kó díje nítorí oríkì kó jẹ ẹ̀jọ̀ kì í gbogbo ohun tí mo sọ lénìí kàtẹ́ ògùn. àṣẹ. àkànní o kíbikíbi tó o bá wà. ṣáná sí ń tiẹ̀. ọ̀rẹ́ ọ̀dà tọ́ba níbẹ̀ kárakáta ló ní kó náà bò lọ́sà bò ní ìbùkárì. ó yá. ẹ wọ lóko rẹ. ó yá àkànní gbé àgọ́ ọjọ́ kó ó wá yípadà wojú yèyé àkànní àkànní ọmọlá ló ń pé ǹlẹ́ o káàbọ̀ sáwùjọ àwọn àgbà a níṣẹ́ tá a fẹ́ bí ọ ó sì dọjọ́ méje lónìí ká tó bí ọ̀ṣẹ́ tá a fẹ́ bí ọ ibi tó sì wà ní tọ́jọ́ méje fi pé tọba wá dẹ̀yìn ọjọ́ méje á wà bí ọ̀ṣẹ́ tá a fẹ́ bí ọ ọ̀yá fẹ̀yìn lélẹ̀ fẹ̀yìn lélẹ̀ gbóná olórí ìgbìmọ̀ bá a mọ̀ ń sọpọ̀ olóògùn. wọ́n ní ìjẹ́jọ́ ewu lórí ló pe rẹ̀. olórí mo pera mi irú èyí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sí ọ rí. ńgbà ah. ah. ńgbà tá a wà lọ báyìí nìyẹn sẹ́mi là láwọn fún kábíyèsí. ara àrímọ́ ó pòórá. ẹ rí wèrè ìwọ ni ó bá lọ tó ọmọ bàbá bá ní. àwù ah, ah. ṣé ìmọ̀yàn kí ni bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ké mi ewu ti yá wa náà tẹ̀ tù kí. ta ló sọ̀rọ̀. Hmm. <laughs> àṣẹ lè rí ibú náà nìyẹn tọ́ba ti ẹ̀jẹ̀ pàm tẹ̀ ń tá àmọ̀tán rẹ̀ ìbá ti ẹ̀ dá àbọ̀ ń bára yìí kọ́ yìí ni tí mo mọ bó ṣe ń bẹ̀rẹ̀ bára lọ́wọ́ mi tí mo mọ rú àrùn tí ń bẹ lára rẹ tí mo rí ọmọ sàlẹ̀ ìwọ wọ́n ti wá ń kásọ̀ sí ọlọ́run ìwọ náà ti jẹ èèyàn. sáàdìkù sáà <laughs> mà sí rí ọlá rẹ ni. ọyà lẹnu. a mọ̀ wọ́n. àbí. àwọn rèé <laughs> àwọn nu. àbí. yára ẹ má bínú ẹ àdúgbò àdúgbò ẹni ó bímọ kí ló rí gbà sẹ́mi wọ́n ń bá wí. yóò tiẹ̀ lè bínú bá ìmọ̀ àpàrọ̀. sẹ́mi lẹ̀ ń bá wí. ẹ̀yin àbá yín wo táfẹ́ kú táfẹ́ kú táfẹ́ takú náyà àbá yín wo táwa kan wò ni pé ìyá o ìyá wa o ìyá o ìyá wa àtẹ̀mílẹ̀kẹ̀ ẹ̀yà àdàbà bàmílẹ̀kẹ̀ lé. ẹ má bínú o ẹ má bínú ẹ má bínú. ẹ wá mọ lọ. ẹ ṣe o nítorí àlè òjá kí yó ọlọ́mọdé olúwo adé mọ̀ lọ́lẹ̀. bàmílẹ̀kẹ̀ ẹ̀yà àdàbà bàmílẹ̀kẹ̀ ẹ kí ló. bàmílẹ̀kẹ̀ ẹ̀yà àdàbà kò jù báà náà lọ. ìyá wa abẹ́rẹ́ rí ọmọdé òmògùn ń pè lẹ́fọ̀ yẹ́yẹ́yẹ́yẹ́ ó ṣe bá kúná wà. ẹ̀yà dà bàbá mi lè. lẹ́kẹ̀ lẹ́kẹ̀ bàbí lè mú lẹ́lẹ́. Look. Look. Look. aláwo ni kó bá ní dáwọ́ ìran ọ̀gbẹ̀rì tí kò bá mojú lé irú wọn ní jẹran àwọn àyà ayé báláwo bá sa ọtí sí àwọn akíra fẹ́lẹ́yẹ bọ́níṣègùn bá ní báwọn ń tàwọn àìmùlẹ̀ tó jẹjú ìyámọ̀pọ̀ ewé adéèrú ẹgbàá domi àtòsùn àtẹfún ṣe báwa lèédú tí bà wọ́n láyé jẹ́ ẹni tó bá mẹ́tùtù àwa ìyá ni ó kéré èjì ogbè àwa gangan lọ̀dámọ́ lẹ́sẹ̀ fi gí parọ́. èyí tá a fi fọgbọ́ lọ gbọ́gbọ́ èyí tá a fi fọgbà lọ gbàgbà gbogbo ọ̀rọ̀ tí ẹ òkè tẹ bá bálẹ̀ sọ nílẹ̀ gbọ́ o ọ̀rọ̀ tí ń bá bọ́ ọ̀sọ́ báyìí kò wá tàbí wèrè kò gbọ́ nítorí èékánná ọwọ́ yìí ti jú ó má jẹun àtẹ́lẹsẹ̀ yìí ti jú ó má rìnà àtẹ́tà bá pa fún wa àkànní lẹ́ni kò kọjá sí ìlú alábàtà kò wá pa kúkúrú kò pa gígùn kò dàlú alábàtà rú kò ṣe lògbòlògbò kó má rojú kó má ráyè o. àkànní ọmọlá ló ń pé ó sáré títí orí ìrè sáré ó gbà kọ̀rọ̀ rìn títí orí ìtẹ́ ọ̀gbà kọ̀rọ̀ ó dífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí ń lọ sílùú àwọn ọ̀tá ó lóun lọ rè kọ́lé sílùú èwo sì kọjú ẹ̀sọ́ gangan àwọn ọ̀tá wọ́n ní wọ́n lọ mọ̀ pa ìwọ Ọ̀rúnmìlà wọ́n ló ṣòmọ̀ ní ijó gbébẹ̀ wọ́n lájọ́ ní ijó gbébẹ̀ ní rọ́ọ̀nì ó bá ṣe bí ìṣe tó ó lóun gbé bẹ́ẹ̀ mo wá bá ṣe bí Àkànní ibi tí kábàámà ọ̀gán sí ọ lọ́ba rẹ̀ wà òun lórí jàǹkàn ní ṣọba àwọn èrò kì í kú òun ibi wọ́n bá ní kí gbégbé mọ̀gbé ibẹ̀ ní gbé ibi wọ́n bá ní kí tẹ̀tẹ̀ mọ́tẹ̀ ibẹ̀ ní tẹ̀ ibi wọ́n bá ní kẹ́kùyà mọ̀gbé ibẹ̀ ní tí ti ewu orí ẹ̀ gbúrúgbú àkànní ọmọ alálòǹpẹ̀ ò ìwọ́ ti dàgbà yẹ̀kú orí ìgbà ori igba àgbàyẹ̀ ó dín lọ́mọ àwáyé èkú wọ́n yin orúbọ ọkú orúbọ ọkú tó ikú kọ ikú òpá ogún ọdún lónìí òkè tẹ̀ ń bẹ láìkú gbẹ̀ngbẹ̀ng gbẹ̀ngbẹ̀ng ní tòkè ogójì ọdún lónìí òkè rẹ̀ ń bẹ láìkú gbẹ̀ngbẹ̀ng gbẹ̀ngbẹ̀ng ní tòkè àìníye ọdún lónìí òkè tẹ̀ ń bẹ láìkú gbẹ̀ngbẹ̀ng gbẹ̀ngbẹ̀ng ní tòkè iṣẹ́ táwọn ayé wa rán lónìí kò o ṣe bá àwọn aráàlú ó yá gbéra báyìí kó o dìde kó o wọnú ìlú alábàtà lọ kó o lọ rèé ṣe wọ́n bá fẹ́ fẹ́ sojú. Ha <laughs> ha ha ha ha ha! ọkọ mi. adéríkẹ. Àrẹ̀mú hmm? bó ṣe ń jẹ́ pé mo á máa yọjú sí ẹ gbogbo ìgbà ó ti sú èmi o. kì í ṣe pé ń fẹ́ wá wù ọ́. kí ló wá ló dé. èmi nìkan náà mo sì ran bàbá mi lọ́wọ́ iṣẹ́ àwọn pọ̀ fún mi láti ṣe ni. ó ń yàrá ìwà yọjú sí mi ni o. ń hmm, wà ìwà. ìgbà wo gan-an ló fẹ́ wá yọjú sí mi. títí ọ̀tọ̀la ń wà ìwà wù ọ́ o mọ̀ pé o ti ṣèlérí kó yá mú ìrírí rẹ̀ ṣẹ ni. mo ti ṣèlérí fún ọ títí ọ̀tàn la ń wà wú ọ. ah lérí kẹ kí ni ń wo lọ́ọ̀kan yìí. kí ló rí. Ah, ṣé ò rí n tí ń wo lọ́ọ̀kan yìí. èmi ò rí nǹkan kan ah, yóò mi ò tàn mí jẹ. èmi ò rí nǹkan kan o. àlùjẹnú ti pa mí lọ́mọ ó pa ààrẹ mú mi nìkan ṣoṣo ẹ sì jókòó lẹ́yìn. Ah! ọ̀tún sùúrù lónìí. ìpàdé wo ló kú tẹ̀ ṣe. kábíyèsí kábíyèsí kábíyèsí lukọtun àlùjẹ ló pàrẹ mú mi lọ́wọ́ ẹ wà àwọn olóyè yìí èyí wá ń bi mí pé tó pa yẹ́yẹ́ nínú ìlú tá a jọ wà tí mo joyè ṣáájú àwọn kìíní dáadáa kábíyèsí. ẹ jókòó odidi ọmọ. lúkọ̀ tún jókòó. ọ̀rọ̀ mi ò gbà jókòó. jókòó. Ah, kábíyèsí mo jẹ́ ń jókòó ìyá ọmọ yìí. Ah, jókòó òkè ṣáà òrùrù káwa òrùrù. lúkọ̀ tún. bí èèyàn bá ní odò ọpọlọ wa rẹ̀ ah! lọ́pàá àrẹ̀mú o. àwọn tí ẹ sì ń sọ̀rọ̀ bóyá ojú tí àgbà rí ni. Ah! ẹ ẹ ẹ wo ẹ wo ẹ wo ẹ wo bójú bá ń pa kan rẹ gbogbo wa ló yẹ ká mọ̀ pé jí pa àìlásọ lọ́rùn pàkà ọ̀tá pèrò ọ̀rọ̀ ah! ẹ lọ sílé balógun ẹjọ́ yé bí lù bá rí báyìí ọlọ́gbọ́n tẹ̀yàn bàbá rẹ̀ dá sí i kò sì joyè lórí àwọn àgbẹ̀ àbí nígbà olóko ọ̀bá lè lọ tó lódù ọ̀bá lè lọ odidi ọmọ ọ̀tún ìdúró sí mọ́ ìbẹ̀rù sí fẹ́ni ó gbódó mi bájà ló ń bá dodo kí balógun ọgbọ́n jáde ẹ lọ́ọ́ rí fi sẹ́mi jẹ́ fún un lókọ̀ tún fọkànbalẹ̀ ìlú ni ó gbé ẹrù ọ̀hún ẹ ṣàlàyé ẹ kàn ń pariwo látàárọ̀ náà. kábíyèsí alákòóbó obìnrin ni alákòóbá ni okùn tó dẹ́yìn lẹ́yìn ìgbésà ó rán ọmọ mi lọ sọ́lá fún ni lórí àpáta nígbà tá a débẹ̀ ẹ̀jẹ̀ lásán la bá àtàṣọ kábíyèsí ẹgbà mi. àìní sùúrù o. ṣé ẹ ti rìn káàkiri gbogbo ìlú ṣe. a ti rìn àti alákòóbá ilé. ṣé kì í ṣe pé ọmọ náà máa ń rin tiẹ̀ kí tẹ́lẹ̀tẹ́lẹ̀. wípé ẹ bá sọ àìsọ àtẹ̀jẹ̀. kábíyèsí ẹ̀jẹ̀ àtàṣọ lábárò ẹ̀ pátá. kábíyèsí ọmọ ẹni kú yájọ ọmọ ẹni nà lọ béèyàn bá tiẹ̀ kú ìbí wọn ò rò kùtù ẹ̀ aṣọ àtẹ̀jẹ̀ ẹranko burúkú a máa pààyàn jẹ báyìí kọ́mọ̀ jẹ́ pé ní tá a sì ń sọ̀rọ̀ rẹ̀ tí èsè náà ni ẹ obìnrin ọ̀rọ̀ ọmọ rẹ o àmọ́ wo o ti gbéṣẹ́ lélu lọ láàrin òní sọ̀túnla ẹ padà wá ibi abáwá ti sí àjẹ gbọ́. kábíyèsí ẹ dákun ẹ má wò mí rà olórí gorí ni ọ yẹ sọ mọ. ẹ máa múyàwó ẹ lọlé ọ gbọ́dọ̀ o ọ gbọ́dọ̀ o ẹ máa lọlé ẹ máa lọlé. èmi tí mò ń pé òní sọ̀túnla. Hmm. kóhun ní korun ní mọ̀ndé òyìká ni. òyìká ni kábíyèsí. àti ẹ̀ tí ń fìgbà kọ̀ọ̀kan rí àwọn òkú tí àjànú ipa. àtọ̀húnrìn wa ẹnìkan ni ó sọ pé wọ́n mọ tí ń ṣẹlẹ̀ ní ìlú wa. kọ́dà rè gan mọ tí ń ṣẹlẹ̀. kò mọ kí ni hmm. ìṣẹ̀lẹ̀ tó ń pa kúkúrú tó ń pa gúngùn bí ṣe ń pa kọ́ ló ń pa bo hmm. bí ti ń pọmọdé ní pàgbàlagbà. ọlọ́run ṣàánú wa mọ̀ wọn ṣáà gbọ́dọ̀ sọ fún yín pé wọn mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ àfi tí mo bá jọ mọ àlè nu ẹ gbọ́ bá mo rí i ṣé kí n wá lọ rèé kojú ẹ̀ kí n dógún abẹ́lé lẹ̀ kí n ní ta ni. Ah, ọ̀pọ̀ abẹ́lé bò ẹ balógun ọ̀rọ̀ eléyìí jẹ́ ó ti kó lọ́rọ̀ ogun abẹ́lé yìí eléyìí ò ti ju ogun abẹ́lé lọ ni. ọ̀dà ẹ wá sọ fún mi nígbà tí ń fín òfin lobi ńgbà tí ń ro oró lórógbó ńgbà tí wàá pẹ̀ka ẹ̀ wọ́n dé obì ilẹ̀ obì ọ̀yàn ṣé ẹ̀yin fúnra yín fẹ́ sọ fún mi wípé ẹ ma wọn tí ń dà lóru yìí. àmọ́ ah, wọn ọba jésù wọn. àmọ́ balógun sẹmọ ṣe é bá wí balógun la ṣe wá dákun gbà wá ìwọ náà ló lè gbà wá. gbogbo tẹ́ ń ìlú yìí ahéré ní rẹ́yìn olóko pèrègùn ní rẹ́yìn ìmọ̀lẹ̀ ọ̀pá ikú ní rẹ́yìn eku ọ̀pá ẹja ní rẹ́yìn ẹja ọ̀pá òkété ní rẹ́yìn òkété ilẹ̀kùn ọ̀nà ní rẹ́yìn ìbálẹ̀ àgbá alédì ní rẹ́yìn ìwàrẹ̀fà ẹ̀yìn ló lóbi sówó. gbogbo kan kúndùn ìmọ̀ alábàtà ní kẹ́ ẹ bá mi wá rí ojú ayé ra ń ta gbé ìdè ìrọ̀rùn níta lùkò àgbẹ̀nu omi ìnà ń tẹ́já kàánù kí ni sọlọ náà. àlùjọ̀nù ọ̀rẹ́ yẹn. wọ́n kọ́ yìí. kọ́lá. o gbọ́dọ̀ ṣe o má dáwọ́lé rárá débi tó tiẹ̀ ṣe. ẹ̀yin ni. bó ti kì ọ́ ń lọ mo ti wí fún ọ. má ṣe kí ni àbí Hello, alẹ́ àwọn oṣù alékúnú gbọ́gbọ́ bọ́ yẹ mi ò ní pàpà wọ́dọ̀ ah, ẹ̀rí mi lójú tàṣẹ èmi mo here. fún yín ẹ̀rí mi àájọ ríra wa mọ́tẹ́ kí ni nílùú mi tẹ́ ọmọ orí mi sọlẹ̀ sí gágágágágá mo ti rí wa yéèkọ̀ ìgbà mo I'm mọ̀ wọ́n o àwọn tí ẹ ń dàlú mi láàmú àwọn àjọ ni. 啊！ kábíyèsí o mo ti di mo róníṣẹ́ yín mo dé ibikíbi tógun náà bá wà bó ṣe holẹ̀ mo ṣe tán àti tọpinpin ẹ̀ kábíyèsí ẹ sígun fún mi. Hmm. balógun ọ lọ rí ọ bọ rí kó ẹ kọ bára kí èkejì ìkó ní kọ ẹ wò mí kábíyèsí kábíyèsí ẹ̀yin ìlú mòye tó bá ṣe bíi tèmi ni èmi ò bá ní kẹjá kó àwọn ẹ̀ṣọ́ yìí tẹ̀lé balógun lẹ́yìn kánjọ lọ lè kojú tí ń yọ wá lẹ́nu àbí bò ni. olóyè ọ̀tún mo rí nǹkan kan ẹni tá a fẹ́ fiṣẹ́ ogun rán yìí àtó fiṣẹ́ ogun rán ni ẹ wá rán olófòófó ń ṣẹ́ ẹni kò ní jẹrè kódà yóò jẹ kọjá abẹ́ ẹ ti rán ẹ dágbàlá rẹ̀ àìmọye ọmọ ogun tí ń bẹ ń bẹ yóò jẹ ju bẹ́ẹ̀ ti rán oje. kábíyèsí o hmm. kábíyèsí o ojú mi lèmi fi wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn o pàápàá jùlọ ntí lukosi sọ tán nísìn ẹ rí bàbá ìtorí pé à ń lo ogun tá a kó gbogbo ẹ̀sọ́ kúrò láàfin bomi bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ńkọ́. olóyè ọ̀jẹ̀ kábíyèsí olúwa mi o kábíyèsí olúwa mi o kájí ó pẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ o ẹ̀ máa pé kẹ́ ẹ jẹ́ á gbé ọ̀rọ̀ yẹ̀ wò ń bọ̀ jẹ́ wípé balógun kúkúkú ti ní àwọn ẹ̀sọ́ tiẹ̀ tí ń kóró ogun kọ́ máa di wípé omi ọ̀tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ogun àtẹ̀yìnjà kọ́ máa wọlé tíà bẹ́ẹ̀ sì ṣe ń wo ìní ìsinyìí èmi ò lè gbébọn mọ́ o ah. wọn mọ bí ẹ ṣe ń yìnbọn kọ́dà wọn mọ fàáyìn. kábíyèsí o ẹ mọ̀jà torí àwíjàre kí tó tán lẹ́nu ẹ bá ṣígun fún balógun oh. kẹjí ó mọ lọ àṣẹyìn ló ń dúró dè. balógun. kábíyèsí o. ọ lọ rí ọbọ rí o. ọ lọ rí ọbọ rí o ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkejò bọ́ ọba ti yún orí bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa bọ̀ ọ́ ẹ mọ́ tó bá ti lójú òpó lẹ̀ ní ìṣeré sá hmm. gbogbo òlú ti mọ̀ wípé àkàwò pa ló kájú ẹ̀kọ́ gidi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ká mú yangan sán yangan ní dá yangan la. balógun ọ ọbọ rẹ o alálẹ̀ ìlú yìí pín lápẹ̀kún bàbá mi tí wọ́n ti lù bàrà tí wọ́n ti kọ́kọ́ lórí àpèrè tó débẹ̀ ó sì ọ lọ ọ lọ rí ọbọ rẹ ẹjá àwọn ìtọ́jú náà kàn náà dúró sẹ́yìn odi ìlú ẹ ń gbó ológun ni ọba fi pàyà àgùntàn gbogbo ilé ni ó jì ẹ tó ọdún mo ṣe pàṣẹ mi nù o. káàbíyèsí o káàbíyèsí o.

kí ẹ wá fẹ́ gbà lọ́wọ́ mi o. nígbà tá a kì ọ́ ń lọ tọ tó ọgbọ́n tó yọ olórí kunkun àwa pọ̀ ọmọlé rẹ̀ ni. bẹ́ẹ̀ ni o. Ah, èmi ẹ ṣòfò dànù ah. kí ni ẹjọ́ náà. ṣé wọn ò sọ fún ọ ni báwa la já ọmọ lẹ́yìn ẹkùn wọn ò àṣetán tá a jẹ láàrin ìlú yìí ni. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ìwọ lọ́lọ́dọ̀ wọn ṣé o bẹ lọ dùnbù mi ó ṣòfò dànù ó ah. ní ọlọ́dẹ fúnra yín ẹ̀ ní lè lọ kúrò láàrin ibi tẹ́ dé yìí o. lọ́tà láàrin òtó bẹ́ẹ̀ àgbò rẹ̀ ń lérí lásán ni òní lè kù gìrì sẹ́sù torí pọ̀ ń lọ fọ́fọ́rùn mi là níjọ́ ogun àjàkáyédé tí wọ́n kọ́ ní alára wọ́n kọ́ ní ajérò wọ́n kọ́ ní ọ̀ràngún ilé ìlà wọ́n tún kọ́ ní ọwọ́ àjàká onídàárara wọ́n lọ́wọ́ akulẹ̀ tàwa ẹlẹ́yẹ èmi nírọ́ ni wọn gbọ́dọ̀ jàdélé tiwa torí pé kú oníjà kọ́ wọlé tẹja ẹ̀dà kan oníjà kọ́ wọlé tẹ kú òdì méjì òdì ọmọlé lónìí hmm. bẹ́ẹ̀ ni òní náà lọ́ra yé mọ́ òní ni o ẹlẹ́mu lórúkọ tí wọ́n ń pe fá ẹlẹ́mu lórúkọ tí wọ́n ń pe fá múnimúni la péṣù ọ̀dàrà múnimúni là péṣù ọ̀dàrà àgbàlagbà amúniní búrebúre ara lórúkọ tí àwa ń jẹ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ gbogbo kiri eríkèéríkèé ara rẹ báyìí kó rọ̀ ọ́ pẹ̀sẹ̀ gẹ́gẹ́ lórúkọ tí wọ́n ń pe kú àrògìdìgbà lórúkọ tí wọ́n ń pe àrùn ajíjáde àmùrè ibẹ̀ lórúkọ tí wọ́n ń pè wá ó yà lánàá kó wọlé ọ gbọ́rọ̀ ni. ẹ dànù ẹ jẹ́ gbogbo ń tẹ́ wíìnù ẹ dànù bẹ́ẹ̀ mo wí fún yín. tẹ́lẹ̀ ẹ̀ nù. Balógun. ọmọ Bẹ́ẹ̀ni, ẹ̀yìn náà ń lọ ẹjọ́ ń lọ ní. Ìkà ló ṣe báyìí. o. Bẹ́ẹ̀ni. Ajíyọrin o. Ajígbàgbàdà wíwìnwí kaná ló fọ́tọ́ pọ̀ mọ́ àgà. Ó kìkì sí fi bá lájọ gan o. Bẹ́ẹ̀ni. Ó ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ní ilẹ̀. Ilẹ̀ òkú rí. ọ̀run ọ̀gbọ́dọ̀ ṣàìsàn. lórí bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ níjọ́ tí ń dẹgbẹ́ ọdẹ ẹranko lọ́ọ̀kì nìwú olóòlàágùn ọdẹ ọdẹ sàpá sun ikú dámọ lẹ́yìn ẹkùn ẹ wo bí ọ̀rọ̀ àgbo èké ẹ̀kan ilẹ̀ ọgbà kópa ilé àlejò báwọn ẹ bá lè lálejò. ẹ wọ ẹ bá lè lálejò báwọn. ẹ wọ irọ́ ni mo bá sọwọ́ sí àgbáyé rẹ láì. ẹni èjì ẹ̀ta ẹ̀rin Amanhã nós tô jogo. ṣoríire. ìyá mi. ọkọ mi. ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. wọ́n sọ. ṣé n ò ní bàbá ni àbí bàbá mi rìnrìn àjò kan tí wọn àti ìdè torí ẹ̀yin àgbà lẹ́pọ̀ wípé ìyá tó ń jẹ ọmọ ọdún tó ń jẹ ọmọ oṣù tí ò bá pọ̀ ọmọ ó yẹ ó sì lẹ́yìn ọmọ ni èkúwọ́ ilẹ̀ títí títí tẹ́ fi bí mi èkúwọ́ ọ̀hún rẹ̀ tún pa yìí tó ń bí mo tún ṣe dà yìí. Àkànní o. àṣẹ iná níná fi ń múgi ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ ń gbọ́ ó yẹ paradà. àkànní ìyá mi ìyá mi àkànní àdá mi ṣángbó títí kò rérè oko jẹ. ìyá ẹja mọ̀ ọ́ ní. àkànní ọ̀rọ̀ ilé kọ́ leléyìí aṣọ ò bá mọ́yẹ mọ́ ọmọ ti rìn òhò wọjà àkànní mi ó sì ṣiṣẹ́ ọmọ mi ìjẹrí ọmọ ẹlẹ́dùá ọmọ ṣe o onílẹ̀ lọ darapọ̀ wò ògiri ilẹ̀ nínú ni. ìyá mi ìyá mi ìyá mi ìyá mi ìyá mi ìyá mi. ará abúlé ọmọ ìtí wù. kábíyèsí aráàlú náà ni ẹni tẹ gbogbo ìdúmọ̀ mi. ọ̀nù òun ni gbẹngbẹlẹ́kú tó ń da gbogbo òlú láàmú òun ló lọ gbé ẹ̀wù àlùjọ̀nú wọ̀ tí ń pa tọmọdé àtàgbàlagbà nú o. eléyìí eléyìí ni olórí burúkú ti ń dà ló láàmú ẹjọ́ sí pàríkà mọ́ lóyún ẹ̀tọ́ jẹ́ àgbèrè àṣírí ẹ̀ sókè ní ojú ẹ̀. ẹ má jẹ wọn pa ẹ mọ sírí sókè. Ah! Ah! Ah! balógun. ọ̀rọ̀ ń bẹ ń bẹ wọn o bàbá tẹ́ ẹ bá rántí òun ni ó di pèrègùn tó lóun ó fọmọ ọba òun ló mú ìyá rẹ̀ tó tara ọmọ tó lọ rèé korí bẹgbẹ àjẹ́ èmi ti pa gbogbo wọn dànù ó ní ó wá lọ gbẹ̀wò àlùjọ̀nú sí i lọ́rùn ní fi ń pa gbogbo ìlú. àkútúkù ìyá rẹ̀ lọ́nà ọ̀run bí ìbá ṣe pé iye ìbájọ lórí burúkú màálù kú òfìsẹ́ ńlẹ̀ fáwọ̀ bàbá tiẹ̀ fún oyè obìnrin fún yàn bí kálukú ló bí tiẹ̀ ìwọ ló lòsì tó sì mọ́rẹ̀ ló lòsì ni sẹ́ńtẹ́bì ọ̀fọ̀mọ̀ fún rè ẹ balógun ó kù sí ọlọ́run ẹ mú kẹ́ ẹ lọ rí dárí ẹ̀ sódù ká màpò tí kù lẹ̀. Ah, ẹ má ṣe bá wọn ẹ má ṣe bá wọn lóòótọ́ olòṣì ni ó sì mọ́ra rẹ̀ lólòṣì ṣùgbọ́n sáà bẹ́ẹ̀ bá pa bó ṣe wà ń tẹ́jẹ̀ rẹ̀ bá kánlẹ̀ ìlú òtù. Ah. ọ̀rọ̀ ló di gbàdàgbà kalẹ̀ báyìí ìwọ ọmọ yìí. Ah àbẹ́ẹ̀ rí báyìí ọmọ ìfẹ́ ṣèṣe kànìkì tó fẹ́ torí ó kàn wọ̀gbẹ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí balógun sọ tí ò ṣe kó dànù nígbà táwa náà wà léwe a máa ṣe pa ló lọ́ni kò sẹ́ni tó mórí ọlọ́là léwe èèyàn wo ló mẹsẹ̀ ojú ẹsẹ̀ olòṣì lójú ọ̀nà kò sí kábíyèsí. wọ́n rí ọ̀rọ̀ ló dígbà dàgbọ̀n yìí wọ́n sì pé bọ́ bá kọ̀ tá a bá ní apá àbí àgbà ìlú òtù ẹ wojú mi ọmọ yìí ọmọ yìí kí wàá lọ fẹ́ báyìí. ẹ dákun ẹ̀yin ń dá adéṣẹ fún mi ẹ̀yin ń dá adéṣẹ wà fún mi kí n fi ṣayá bẹ́ẹ̀ bá yẹn ń dá fún mi. tí n bá kúrò láàrin mò ń lóore para mi ni. kábíyèsí o kábíyèsí olúwa mi o kábíyèsí o kábíyèsí ẹ dákun ẹ jèbù rẹ náà ni o. mo ní bàbá ẹ ṣe ní nǹkan kan pẹ̀lú òtù ìlú òsì ní túmọ̀ yín lórí o elédùn ó jẹ́ kẹ́ ẹ lè gorí àpèrè bàbá yín pẹ́pẹ́pẹ́ o ẹ dákun. abẹ́ ba ba mi kan lo hmm. di ere ogbodo kan le ba fa be fun to tun wo susun to lo ri pare koro gbogbo won ko di oro yi e da ku ta wa mo ri olola legbe ta mo to si kaloju ona ko se to mo liwe ọ̀kàrè ó túmọ̀ sí wípé dáadáa lọ yẹ a mọ̀ ṣe. ẹ̀yin sẹ́ ẹ létí sẹ́ hmm. ẹ fetí ojú rìnà bẹ́ẹ̀ ni bàbá ń hmm. rèé o ojú yín ló ṣe. tó ń darí adéṣewà ẹ̀rọ rè o ọmọ mo dú ọwọ́ mi ò tún sí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí balógun ndesin tó ó sojú gbogbo ayé o wọ́n fa ọmọ ilé ọlọ́ gbogbo tó sọkọláyà e lórí ẹ̀ owó bí dúkìá ẹsẹ̀ funfun èmi náà ni wọ́n gbé ó ṣe balógun o. àgbà lọ́gbọ́n làákàyè gidi ni. ọmọdé ẹ bá mi wò ó. àgbààgbà ìlú ẹ bá mi wò ó. olóyè ìlú ẹ bá mi wò ó. ọmọdé tí ń fojú dàgbà làgbà ẹ sọ́ra. àgbàlagbà mọ́ fojú dé ọmọdé o ẹ sọ́ra. ọkùnrin má fojú dìyàwó rẹ o ẹ sọ́ra ọkọ dákun má fojú daya tó fẹ́ sílé ó léwu tẹnumọ́ tí gbogbo ayé retí ni ó ti milẹ̀ bí ọwọ́ ara òjò gbogbo ayé ẹ dákun ẹ gbà ẹ àjọ kọ́gbọ́n ẹ àjọ lóye nínú sinimá tó lágbára bí oyin ó tún dé o sinimá tó lè tó dùn ó tún dé o ayé ẹ dákun ẹ gbà o sinimá tó lè tó mi gbòòrò títítí sinimá tó lè tó dùn ó tún dé o ayé.